بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إنا يعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní fọ́lọ́mọba tó ti wá ní mùsùlùmí àtọrọ àlékún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fún àbísọ̀rọ̀ àsálẹ́m ẹni tọ́lọ́run láti bàmá jẹ́kẹ̀ fún wa lọ́n bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọ̀rá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ jẹ́wàá náà wà ní tọ́kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yìí ò lè fún gbára rẹ̀ lẹ̀ tí ò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ tí yìí ò lè fipò kan gbára rẹ̀ lẹ̀ àfẹ́ńbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọmọkùnbi ẹbọ àbí ọkàn tọmọkùnbi wa mọ̀nàfíkì àfikọ́sọ̀nà bàbẹ̀ lọ́hùn ní tí ó mú a máa jẹ́ kọ́rọ̀ ọwọ́ yàtọ̀ sí ní tá a máa sọ tí n tá a sọ náà tí ó mú yàtọ̀ sí nǹkan tá a máa sí mọ́sá sọ wá ń bẹ̀ o àájì àmú gbogbo àlà ọ mẹ́jì àgbàbẹ̀ dọ̀tà rẹ̀ wọ́n ọba wọ́n lájà kan oṣù rẹ̀ mẹ́jì àná bí ọkọ yìí sí àńjọ gbìyànjú kìámà la hawla wala quwwata illa billah ntẹni kọ̀ọ̀kan wá filẹ̀ tàfi wá gbọ́dọ̀ lọ́wọ́ bá mọ́sá bá ní gbọ́jú bá ṣe ń lọ agbẹ́dọ̀ aláṣọ àtàlá tó mú wá ṣe ọdún iléyà tọdún ìláyọ̀ àtàlàfíà dáadáa bẹ́ẹ̀ mọ́sáàjì ò tún kù wájú fún wa má jẹ́ kára padà sí aburú lórí ẹ̀sìn má jẹ́ kára padà sí aburú lórí ìgbésí ayé wa wọ́lájà kún so rẹ bákan náà àdáwọ́lẹ̀ ní kọ̀ọ̀kan wa mọ́sáàjì ọ̀rọ̀ sí dáadáa nígbà tí nínú ẹni tó ti bọ́kùn náà lọ́rùn rẹ̀ láàrin ọjọ́ mẹ́wẹ́ẹ̀ wáyé tó bẹ̀rẹ̀ oṣù tá a wà nù rẹ̀ ó ní mi àti yín wà o kúrájà kan sọ̀rọ̀ gbogbo àwọn èrò wa tí wọ́n ń bẹ ní hajj pátápátá káàkiri gbogbo àgbáyé mọ́sá àbáni sọ wọn dé o kúrájà kan sọ̀rọ̀ níbi tí a fi orí tẹ̀fsírì gùn sí ó ní ọ̀rọ̀ tí alọ́sọ̀ àtàlà ń bá wọn màláíkà sọ nípa wípé òun fẹ́ dàrú lé sórílẹ̀ a sọ̀rọ̀ ń pa àrò léyìí ó náà ní àrùn bíi wa Adam wọ́n wá ń ti àwọn nǹkan kan síwájú lára àwọn tá a rí àpẹẹrẹ wípé wọ́n gbọ́ yérí hadith abdulhamid abbas radiyallahu ta'ala rọ̀dọ̀ tọ́ wa ń pa wípé ọlọ́run ti dáwọn àlìjẹ̀nù tí wọ́n kọ́ lórí lẹ́rìí gbogbo ọ̀nà tó gbà kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ ń bẹ náà ni àdífi abdullahi ibn amr ibn al-as wípé àwọn àlìjẹ̀nù ti kọ́kọ́ lu lẹ́rìí tí wọ́n balẹ̀ jẹ́ kó tó di pé ọlọ́run ọba ràn màlẹ́kà láti wá lọ rè jágbe mọ́ wọn tí wọ́n lé wọn dànù àwọn tó bọ́ sórí odò àwọn tí wọ́n kónú omi kónú omi nù wọn àwọn tí eléyìí ó fẹsẹ̀ múlẹ̀ so ó sì jẹ́ kí a rí apàdà ń bọ̀ ń bẹ́ ńgbà tá a bá débi ọ̀rọ̀ àwọn àlìjànú ó jẹ́ ká mọ̀ wípé ó jẹ́ a rí ibi tí ọ̀rọ̀ wà ń pa pé ẹ bára wọn kan tí wọn ò ṣe tọ́lọ́nù tàbí sọ̀rọ̀ sálàm tí wọ́n fẹ́ máa parọ́ fáwọn èèyàn ẹ rí i pé àárín àwọn ààyè ní sábà máa lọ́ọ́ kọ́lé ìjọsìn wọn sí ní ọmọ kọ́lé ìjọsìn sẹ́gbẹ̀ẹ́ omi wọ́n pèrè àwọn alágbára omi orí àpáta àwọn àjànú ọjọ́sí tí wọ́n lé dànù ńgbàtà léèyàn ń balẹ̀ jẹ́ téèyàn wá tó sọ wípé ọ̀daràn ńlọkùn tó wọn lọ kọ́ létí sẹ́yìn pọ́daràn ló ń tọ̀ sọ àwọn nǹkan bẹ̀ tá a ti gbámú bí àwọn yòó ṣùgbọ́n bí tá a délé nìí oni ayé àtẹ́lẹ̀ sọ̀rọ̀ sọ wípé inni a'lamu ma la ta'lamun ṣebí ntí n bá jí ẹ mọ̀lẹ́ mọ̀ ntí n bá jí ẹ mọ̀lẹ́ ń segin ni o ilẹ̀ mọ̀ kìí ṣe gbogbo màmí lẹ kúkú mẹ́tẹ̀ ẹ̀yìn màláíkà yìí wàláhì wàláhì tawhid ọwọ́ akún àárín ibi tá a wà yìí pípọ̀ wa allama ádámà asma'a kullaha ṣáájú bẹ̀yẹn ìmọ̀ pín màláíkà kalẹ̀ wípé mo fẹ́ dẹ́dà láì jẹ́ kí wọ́n mọ tó fẹ́ ó jẹ́ àmọ̀ pé rabbuna subhanahu wa ta'ala yatakallamu bihurufin wa sautin ọlọ́run ọba ọba tí ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ń kó jọ nínú alifábẹ́ẹ̀tì tá a fi ń kọ̀ǹkẹ́lẹ̀ tí arabiki lọ́yà jẹ́ ni o tí nǹkan lọ́jẹ́ ni o ó ní hurufun nu wa saut ohun sì ń bẹ́ ń bi ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn kan náà falasifa philosophers tàbá sọ pé falasifa lọ́dọ̀ tiwa nìyẹn lọ́dọ̀ wa ni eléyìí àwọn philosophers ni àwọn falasifa lọ́dọ̀ tàwọn alágbèkalẹ̀ ń kéwlé wọn ó pìyàn ní fẹ́lá sufi alákùnlé àwọn kan gbà wípé Allah subhanahu wa ta'ala wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ti máa sọ kèso ní sọ ẹ̀dá lónà ẹ̀dá ní kíni o ẹ̀dá lónà bí ìgbà téèyàn lọ́sàn la ilaha illallah ta'ala Allah amma yaquluna 'uluwan kabira. wa idh qala rabbuk allah so nwamba wan ba malaika soro won fura won lesi pada mujawaban sele laarin an mejeji saa ti ma wi pe eni yun soro soro nu toro re si se kole bákanáà nínú ayé àtúrí ẹ̀kọ̀ọ̀kan bẹ̀ wípé sọ dáadáa tọ́lọ̀ ń bá fi sáré tó bá ṣe fún tí èsì ti fàkàr tí èsì pé èèyàn fi ń sèyàn gan awa yìí ń sìn ọ à ń sáfọmọ rẹ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí Uthman pẹ̀lú àwọn tàǹtà sọ̀rọ̀ ńgbà tí wọ́n fẹ́ pa kí mo fi lẹ́tọ̀ kí ẹ pa mí kọ̀mọ̀ ní kankan lálìjẹ̀ náà tí wọ́n bá ọmọ ìyá ọmọ bàbá obìnrin méjì lẹ́ẹ̀dẹ̀ tí ó tún wáá jọ́ máa nàbí ọlọ́run lẹ́yìn mi látijọ́ mo ti gbà sílámù ìmọ̀ pààyàn rí kábà pé mo lẹ́tọ̀ọ́ kí wọ́n pa mí padà ṣé ẹgbà pé pàtàkì àwọn Mọ̀dínà tí mọ́sálásí ànàbì kún tánàbì níta ní ọ̀rọ̀ lẹ́tì ń bẹ lẹ́yìn mọ́sálásí káfífẹ́ mọ́sálásí sí èmi mọ̀ màrà njọ́ náà lọ́hùn tí wọ́n èmi mọ́sálásí rẹ̀ ní kí n mọ́wọ́ mọ́ yìí bí Roma tó mi kankan ò ṣe mo fẹ́ yàrá Mẹ́kà ní gbogbo Mọ̀dínà jómi nìkan lọ tánàbì níta ní ọ̀rọ̀ ìsànkà ntí alásọ̀lá ń rọ̀ wọ́n fún tí wọ́n ń ṣe onu à ń sàfọ̀mọ́ rẹ̀ à ń kírun fún ọ gbogbo ntọ́ nfẹ́ ká máa ṣe fọ́ là ń ṣe fún ọ kí ló tún fẹ́ dáwọn eléyìí sí ọba jáwọ́ máa lo lẹ́ngbà náà kápò tún wà nǹkan tó fẹ́ kó lórí lẹ̀ ṣé bí kí wọ́n lè máa jọ́sìn fún ọ ní àwọ̀ máa ṣe bẹ́ẹ̀ kìí ṣe èébú anabi sallallahu alaihi wasallam ni ana sayyidu waladi adama wala fakhar tí wọ́n bá ní ta ni olórí gbogbo ọmọ níbi adama pátá tí èyí sì ṣe pé bóyá fi ń gbéra rẹ̀ ga èmi lọ́lọ́run sí bẹ́ẹ̀ salawatullahi wa salamu alayhi alẹ́kọ̀ọ́ yẹn kọ́ mẹ́ arọ́sọ sọ pé inni a'lamu ma la ta'lamun ntẹ́ẹ̀mà èmi ọlọ́run ọba mọ̀ máa o àwọn wa lọ́lọ́run dojú ọ̀rọ̀ ọkànjọ́ náà lọ́hùn àwọn tí ń rí ntẹ́mi ò rí àtẹ̀yìn nínú èmọ̀ ọlọ́run ọba àwọn mọ̀lẹ́kà ní sánmà ó sì tún ń fuwá lára pé àwọn tí wọ́n tún súnmọ́ àlọ́sọ̀tàlá jù nínú mọ̀lẹ́kà náà ni ìwọ́n sọ fún mi pé ntẹ́ẹ̀mà èmi ni mo mọ̀ tó sì jẹ́ wípé ibi tí wọ́n dé yìí èmi àti yìí ò lè débẹ̀ mọ̀lẹ́kà wa ń jẹ́wọ́ báwọn tẹ̀mítẹ̀mí fún Allah subhanahu wa ta'ala lẹ́nìkan ó sì wà jókòó lórílẹ̀ lọ́dọ̀ wa ń bí ọmọ fi pẹ̀ sí é yóò sì máa wá aṣọ ntáàsì lọ́la fún wa á wà láǹgbélé yòó gbọ́ ọ̀rọ̀ yòó là ń bá bọ̀ lórí mímbàrì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣe é mọ̀ pé yéèyàn ó lè wà ń di ọ̀rọ̀ èèyàn tóòtọ́ tí ó sì ní ìjájẹ̀ à ń bọ̀ bẹ́ẹ̀ lórí mímbàrì àdìgbò tí kò àkótó lóyún èèyàn ni lọ́mọ ìyá àti abáhùn àfi ní tí bá filẹ̀ ni ò ní í jí bọ́wọ́ àmì kan yọ̀ọ́dà ń barú bẹ̀ bí wọ́n fi nǹkan sọ yọ̀ọ́ bàjẹ́ ni ó lè ní gbogbo àbúrúbà ní máa ṣe yọ pẹ̀lú mi ilẹ̀kùn bọ́jẹ́ nọ́ọ̀sì lọ́sítù yọ máa ṣe ń jì abẹ́rẹ́ bọ́jẹ́ tíṣà ní skul yọ máa jí chọ́ọ̀kì máka lọ́lé tó sì jẹ́ pé ìjọba ti jíyìn òun ní kàn ní kankan oríire a máa ń lọ wájú lójú tí a àbí ń lọ ẹ̀yìn ńgbà fòrò wa bọ́ ọmọ rẹ̀ ló ń bá lọlé alágbègbà wọ́n sì ti ń sọ àwọn àlìjànú jẹ́rọ̀ gbọ̀n sẹ́mẹ̀ pé lágbájá ọmọ lágbájá yóò fòrò lónìí tí lè èṣù ni nígbà tí a ń kọ tẹ̀kídìrù lè omi ilẹ̀ ẹ̀ tí sì ń bẹ́ndì ọ̀rọ̀ náà ni màmá rẹ̀ tòró náà fòrò àmọ́ ọlọ́mọ lọ́wọ́ lọ́dọ̀ àbálágbé ọ̀nà níyà yóò rẹ̀ ní bẹ́ndì ọ̀rọ̀ rẹ o sẹ̀yìn pàjẹ́ lóhun ó mu nítorí sí jìgbọ́ ni nígbà táwọn ò ní gbọ́ kúlẹ̀kúlẹ̀ à ń bọ́ ń bẹ́ẹ̀ nàám Allah subhanahu wa ta'ala ń sọ fún màláíkà gan wípé ń tẹ́ẹ̀mẹ̀ mi mọ́ ma ọ̀dà kẹ́ẹ̀lì mọ̀ wa 'allama Adama al-asma'a kullaha. gbogbo kọ pátá ọlọ́run wá fi máa nàbí ádámà ìbéèrè méjì ọ̀wà wa àkọ́kọ́ ta ni ń jẹ́ Adam a padà sọ̀rọ̀ nípa màláíkà aso ń tà sọ kẹ́yìn gan-an màláíkà kí ni ẹnbú lọ́n ti dá wọn àsìnáàfù wọn bí ìrànràn wọn àti sẹ́tì kọ̀ọ̀kan ṣe a sọ̀rọ̀ nípa jẹ̀rẹ̀ ṣùgbọ́n tí o ti jẹ́ káfẹ́ sọ̀bẹ̀ ni pé ń gbà bá débi ọ̀rọ̀ ṣàìtọ́nù sára wọn ni àbára wọn kọ́ àwọ̀ àkópapọ̀ mbẹ́hùn àwọ̀ àstọ́pù tẹ̀fsíìrù bẹ́ẹ̀ bí tẹ̀fsíìrù mẹ́rin márùn mẹ́fà méje láti yẹn ju yun ṣá allah rahman anabi adam alayisalaatu wasalaam Oni abul bashar apá kan nínú àwọn àfa wọn nàbí adama yìí orílẹ̀ láti ń pè ní abul bashar bàbá àwọn abara ṣùgbọ́n tí wọ́n máa ń pè ní sánmà ó ní abu muhammad wọ́n máa ń fi ànábì wá dà pé salawatullahi wa salamu alayhi yukna fil ardi bi abil bashar wa yukna fi samai bi abi muhammad. ntí èèpẹ̀ ntí kọ́lọ̀ tí ń bẹ lórí ilẹ̀ yìí wọ́n máa ń pè ní ẹ̀pẹ̀ tí wọ́n bá ní adimul ardi inú ẹ̀ ní ti ń bẹ lórí ilẹ̀ táyà jọ ń rí kápẹ́lẹ́ ní lápẹ̀rẹ̀ bó jẹ́ pé ó dúmọ̀ lọ́dọ̀ lọ́ba ń gbà mí wọ́n á tún máa pè ní nǹkan tó wáìtì ìdán asìlù bùrọ̀lọ́n ti wá dáná bíi adama hadith kan wá tí wọ́n fi ti sọ́dọ̀ abdullahi bin abbas antoriki abi salih pẹ̀lú àfàwà sùdíì. ana gbala ti abi sọli abi malik abbas bákan náà tọ̀rí tún wá tọ́jọ́ do abdulayi bin wípé ńgbàtà sàn adam O ọ̀pẹ jibril wípé lọ́ọ̀rẹ́ ebu kọ́bùdọ̀ kan wá nínú ìpẹ́lẹ̀ lọ́ọ̀bù ìpẹ́lẹ̀ wá bí jibril ṣe dé bu báyìí أعوذ بالله من أن تنقصني أو تشينني mo fọlọ́n bá wa sọ̀rọ̀ níbi ìwọ ọkùnrin tó dé yìí níbi kó o mú mi dínkù tó o bá ti bù lára mi tàbí kó o dá ojú àpà sí ńlá ṣẹ́yìnù nìyẹn tí wọ́n bá ní zayn ń tọ́ da ṣẹ́yìnù ń tí ò da. àhánakumùlọ ọlọ́wọ́ bá ràn yín lọ àhánakumùlọ ọlọ́run sọ àmbẹ̀ ọlọ́wọ́ bá ń yẹpẹrẹ yín bí rẹ̀ bá ti gba sùúrù nù. asọ́nà alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ pátá tí allah subhanahu wa ta'ala ni alihamdu lọ́dọ̀ Lárúbáwá ikú ni a pè bẹ́ẹ̀. ọlọ́run sọ àmbẹ̀ níbi wìkúwì ah ẹ̀rù Jibril ó fi pẹ̀lẹ́ ọkọ̀ àṣọ́rọ̀ lọ́sọ̀ àtàlá ọ̀sọ̀ sọ wípé yín tí mo ní òbúwadá ó ní kọ̀dẹ̀ àádà bí kàmí ni ìwọlé wàsọ̀rọ̀dọ̀ mi o mo sì mọ̀ pé kò sí ẹni tí wọ́n tó fi wàsọ̀rọ̀ tó tó wọ́ ọlọ́run ọba Mikailu lọ Mikailu lọ onáà débẹ̀ irun tó ṣẹlẹ̀ pẹ̀lú Jibril ló tún ṣẹlẹ̀ pẹ̀lú náà Israfil wà wá lọ ọwọ́ akumalaku lè máwùtì nígbà tó ń lọ bó ṣe bẹ́ẹ̀ pẹ̀ sọ pé ìní àwọn lọ́ba bù. nígbà tó ra sàtàlá ó gbé pẹ̀ olóhùn bẹ́ẹ̀ pẹ̀ wá ọwọ́ ni àmà rọ̀hìm tàhá hínà tàdọ̀rọ̀ta ina tadarruat ilayki bó sì wá wọn wáyà gan àmọ́ rahimtaha ó sì sàánú rẹ̀ nígbà tí ń dí rẹ̀ bẹ́ẹ̀ sí ọ pé má jẹ́ ń dínkù tàbí ọmọ kálẹ̀ èbú bami malakul mọ́tì wá ní tọ́ọ̀átùka amúrùka awùsàkù mi ní mi ń kọ́wìlì ju gbogbo rírẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi tọ́ba sì wà rí bẹ́ẹ̀ ìwọ náà lọ́wọ́ wà máa gbẹ̀mí. òun rẹ̀ àtàn ọmọ rẹ̀ hadithi ń gùn lọ ń gùn lọ ń gùn lọ ni. ó débì kan débi pé ṣèyítọ́ kó sí látẹnu ó bóde ń fúrọ̀ ó mìwò inú ẹ̀ ń hada minali israeliyat afawa sudei lọ́nba ni foríjà kò foríjà náà lára tí a máa gba irú nǹkan bá ń wá ni ẹ rí wípé ọmọ àlérí kọ̀sọ́ ọmọ àlérí yẹn kan fáànà bíi Ibrahimu àwọn náà ni àgbèrèwà yà ń wá tí wọ́n fi ti sọ́dọ̀ ẹnìkan kan tí wọ́n sọ pé israeliyat ni pé lapere ń bẹ níbi kan adama báíbù wípé ádámà ó sì lọ rè mẹ́yìn igi kan nígbà tó jésù tí wọ́n ní ọmọ jẹ olùwà wà ìrè ádámà ní èéṣe tí farahàn mí farahàn mí jẹ́ ń rí ọ ọmọ rere sọ́dà kéèyàn tún máa wá lú afáàtún sọ gan fún mi wípé ọ́nì tún bẹ́ẹ̀ mi ò ti ẹ̀rí yàn wípé ádámà tún bọ́lọ̀ ọba jà látàlẹ́ ńgbà wà dípẹ́lẹ̀ fẹ́ mọ́ Jacobu ni lọ́gbọ́lọ̀ rẹ̀ jà wọ́n lọ́wọ́ àfàlásàkárì ńlára rẹ̀ tó bá sílẹ̀ ṣùgbọ́n ala kulli hal asẹ́rì gbọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe bí bá a ṣe ń rẹ̀rìn ní ìsìn ọyẹ a máa sunkún pé sáwà síse islam ọ̀nà bó ṣe ká ṣe tá a wà núkẹ̀ tá a wà ama ìkẹ́ náà lò àwọn mọ̀lẹ́ká ń pa wọn ọ̀ma nǹkan kan àfi tó ọba já wọn ọ̀ma àwọn mọ̀ wọn lọ bẹ́ẹ̀ da irú ẹgbẹ́ mi pé àníbó láyé mi ó ṣe dáa bí pè mọ̀lẹ́kà gan ọ́sọ́ọ̀tì náà anábì sallallahu alaihi wasallam èyí tó fẹsẹ̀ múlẹ̀ ó ní hadith abi musa al-ash'ari radiyallahu ta'ala anhu wal hadith mukharrajun fi sunan imam tirmidhi rahimahullahu ta'ala anabi sallallahu alaihi wasallam wípé inna Allah azza wa jal khalaqa adama min qabdatin qabadaha min jami'il ard Allah sọ̀tara dá adama níbi kọ́búdú èpẹ̀ kan èpẹ̀ ọ̀kùn wọn lákan báyìí ọlọ́run ọba bù láti bo láti bi gbogbo ojú rìn èpẹ̀ tó dá sórílẹ̀ fàjá àbànú ádámà ala qadiril ardi báwọn nàbí adama náà se ṣe wá jáde lára nàbí adama wọn wá ń jáde pẹ̀lú gbogbo nílà sọ̀rọ̀ ẹrẹ́dìtì ẹrẹ́dìtì náà ẹ máa wọ bá nàbí se gbé wá ní ìsìn ẹ máa wè máa o ẹrẹ́dìtì làwọn ń pè ní ìlànà ń pè ní iriku àlè iriku da saasun ntí wọn bá ti pè ní iriku kéèrà bí ogun wá sí wàá lè béèbò ìrìn ní ń bọ̀ yìí o àdúgbò wa ní fàjẹ́ àbànú ádámà alákọ̀dìrì àrùdì àwọn nàbí adama ń gbà tí wọ́n máa wá bóde lára rẹ̀ wọ́n wá bóde bí ojúlẹ̀ sí rí nǹkan àkí minumula ahmaru èèyàn èèyàn yẹ́lò ń bẹ́ nù wọn wàlẹ̀ abuyad white ń bẹ́ nù wọn wàlẹ̀ aswad black ń bẹ́ nù wọn wà bẹ́yìn náà dalik èyí tó pé yẹ́lò tó bí wọn pe àyìnrín kìíní kan àfin kìíní kan kan gbogbo yìí náà wọnú ara wọn náà anabi ni kọ́dà wàmí bẹ́yìn náà dalika asahlu. Inu wọn lẹ́ni tó jẹ́ǹtù wa wàlhaznu inu wọn lẹ́ni tẹ́ pé tí ọba tí pààyàn lẹ́kún kéè sinmi wàlùkọ̀bíìfù ẹni tẹ́ máa wò pé sẹ́dásí lélẹ́yìí pẹ̀lú gbogbo bí ṣe ń wúwa yìí wà tọ́yìbò àtẹ̀ntì ọ̀dà pin. tẹ́ǹkan bá ń sọ̀rọ̀ heredity fún alẹ́ ni kíní kan wà hereditary kíní ṣe kíní kan kò bá sá sùn a nípìlẹ̀ lórí ẹ. eyín tún wá tá à ń sọ yìí tánàbí tún ń sọ yìí ọkọ̀ jantí dókítà ọkọ̀ salawatullahi wa salamu alayhi torí pọ̀rọ̀ ọ̀tí ẹ̀ yóò kó gbó nǹkan tẹ́lẹ̀ ẹ̀kan náà ó sọ wọn ní ká máa ṣe al-istikhara eré lóhùn ò lè lóbe àfikún ọ̀ lọ sí genotype náà tìǹà lóhùn ò lè lọ́kọ àfikún ọ̀ genotype kéèyàn ọ̀sọ́ bẹ́ẹ̀ kìí sára àmú ṣùgbọ́n òǹkọ́ ẹ̀ kí mùsùlùmí ò gbèrú jù istikhara ti kóonú ṣùgbọ́n o ẹni tí ọba ṣe sì họ́rọ̀ tí èlò rẹ̀ yẹ jẹ̀wò tó àrípẹ́ jí ọ̀ papọ̀ mọ̀wùlẹ̀ ṣe sì họ́rọ̀ mà sì ra fi ilẹ̀ ẹ mọ̀ sí ń gbọ́ o ọ̀nà wo ni ìsìkọ́rọ̀ fi ìsìkọ́rọ̀ kí ni jẹ́ ìsìkọ́rọ̀ ọlọ́run yẹn lè lọ ìdààmú torí pé wọ́n lọ́mọ tó dáa fún mi bí o ṣe bẹ́jẹ̀ o ṣe ẹ̀jẹ̀ lọ́nà làwọn sọ istikhara yìí ó ti kọ́rọ̀ genotype kankan ó ti kónú in tó ju genotype lọ ó ti kónú mo fẹ́ ṣe ní àjò mo fẹ́ mari mo fẹ́ ṣe nǹkankan kó wá sásùn ẹnìkan ní kèétí yóò ọ̀dà ìyẹn lọ̀lọ́ dókítọ̀ ẹgbẹ́ tí dókítọ̀ fẹ́ tẹ́sítì èèyàn wò tí ó bá jẹ́ pé ó ní bá ní nǹkan kó wá sásùn ẹ gbogbo ń tọ́ bá làákàyè mọ́nu ní wàá tọ́jú ẹ̀tàn náà pé ah ẹ mọ̀ níbà ó níbà kó ń gbé wá bó ti bẹ́ẹ̀ sọ pé bóyá ń kò wọ́bọ̀ àbí ní kò wọ́bọ̀ mo rí físà Japan ni mo ní kẹ́ ẹ fi kíní tẹ́ ẹ máa fi etí hùn tẹ́ wà gbé síyàn láyà mo ní ẹ fi bá ń yẹ̀ wò tó tọ́ ọkọ̀ mọ̀ pé bá ń yẹ kí ni wò lẹ́ńdẹ̀mì lámù látàárọ̀ ìbàlẹ̀ mi rí lára yìí ìsìkọ́rọ̀ sí kò nu. naam okonu àbí okonu ìyẹn lọ jókòó ní usage outpatient wọ́n níbi ọ̀nà kọ̀wárí ní àmà tóbi ló sì tò títí ti ti ti ti ti ti ti ti wọ́n ní èwo lẹ́yìn gbé wá o ẹ̀yẹ̀ ń wò náà ni wọ́n fi lẹ̀kan lọ̀mí ní àjà máa gbé sọ yọ́ lálùbáríkà ti ń bá kọ́lé bẹ́ẹ̀ àbí òní lálùbáríkà ìsìnkọ́rọ̀ tó kọ́nù ẹ̀ tó tẹ́ ìfúnú ó kò nínú àbí òfónú naam mìíràn dìde nílé rẹ̀ ọkọ̀rí ọ̀nà ọkọ̀rí ọ̀nà ọgbà sítù lọ ó ní dókítà wáyé wọn ó ní tí ó sì ní àní ẹ sátì ẹ̀kọ́ kẹ́ẹ̀kẹ́ẹ̀tì ẹ̀ fi máa ti ń ṣe mí ni ń gbà ń wò lọ wò báwọn ni ah ẹ̀ máa rẹ́sìtì pọ̀ o ẹ̀jẹ̀ yín gbóná o o ní tó ń bá wa kọ́ o ní kí ni o ní tó ń bá wa kọ́ kí lè a bá wa o lóun kàn fẹ́ mọ́ náà ni wípé fẹ́ lọ rẹ̀ náà léyà mẹ́dìgúrì ni ọ̀rọ̀ ti kí ni olùfẹ́ràn ilé ahmed buri òun á wò pé ṣé òun ọ lọ rí àbí òun ní lọ rí bí wọ́n ṣe istikhara okonu àbí okonu ìdán egige kan tíntín báyìí nínú ntànà bíi ti kó gbogbo ẹ̀ papọ̀ fún atọ́tújù bá ń lọ àwọn agbèrú ọ̀dọ̀ hospital mo fẹ́ lọ sí tinapo istikhara wallahi ó dáa jùlọ mo tún fọlọ́ ń búra ó ti fún wa ní ìtàlù ọ̀pọ̀lọpọ̀ wa ń dara wọn láàmú káàkiri ẹ sì wẹ̀yìn ọ̀rẹ́ yìí náà tẹ́ ẹ̀mọ̀ pé kéè sáà nìyàn tọ́lọ̀ ntànà bí náà o ńgbà bá tún ṣe egbò ẹ̀nà tàbí wọn pé kọ̀ bára mọ́ yá pé ẹ́ ọmọ náà dárí kálọ̀ lẹ́bẹ̀ẹ́ kò sí tọ́lọ̀ wò lè sí ná ọ̀lẹ́ ah, ọ̀rẹ́ lẹ́nìkan wá ń pé ah, ṣé ẹ̀ mọ̀ ní ẹ̀fẹ́ rọrùn náà ah, ìmọ̀ ọmọ ànídádì rẹ̀ lówó ànídádì rẹ̀ lówó wọ́n lẹ́ ń ah lè à ń sọ̀rọ̀ bí ẹni máa nì lójú àwọn èèyàn bẹ́ẹ̀ ń pé ẹ̀yin kò rí tẹ́ tí èèyàn bá ṣe pọ́ nǹkan tó ní aká ṣe gan mi ò rí ti ní tẹ́ yóò bì ní òbí oje ẹ̀rọ ní fún yàn lọ́mọ ẹ wo àbòsí. wà á lámà ádámà lè àsìmá kúlà àwọn ọmọ náà bí ádámà wà á jáde wá ẹlòmíì omi rẹ̀ omi oníwà tí wọ́n fi pu èpè rẹ̀ omi lọ́dẹ èpè ọ̀dà béèpì ọba ti da kò ní fáìn rírí ẹni fẹ́ súnmọ́ kò ní ṣùgbọ́n nígbà tẹ́ bá wa máa bá lù áà mo ti ń ríyàn rẹ̀ tó dáa tó báyìí rí o ìyẹn rí ni o ẹ̀wà lè mọ́kàn bùnẹ́wà bá ní ọ dáa pọ̀ o ẹlòmíì sì rè èèpẹ̀ ni ọ da omi ò ní da yọ fáìn débi pé fàwọ́rajà ni ọ jẹ ẹ ti kó sí lọ́tán nígbà tí a ń bá lù yẹn pé áà àbí àbí kódà mo ti ń rí ẹ̀dà ìrí ìhìn ìrẹ́dà abúrúbá ìrí kódà iṣẹ́ tí mo gbà nísìnyí pé wọ́n máa wá bà lójọ kò jẹ́ pé kí mùsùlùmí ọmọ tó rọ́ọ̀lù o ẹlòmíín sì rè àti èpè àtómi ni ò ní dá wọn ní ọyọrọ náà kò tó sí ọ bó ṣe sí ọ yìí ọmọ nàbí ara náà ní kéèmí ọwọ́ dáa kéèpè ọ̀ ọwọ́ àwọn ẹn tó bá wá rí báwọn ọwọ́ pé wọ́n wúlò fáwọn èèyàn tó ń kalùkù ń dù tó bá wá wà nù àtọ́lọ́ lẹ́mi wọn ò ní gùn ààyùn yóò bá wá rí sàjọ wọn ò rí mi wọn à nígi tó bá tọ́ irú ẹ̀ sí wà tọ̀tọ́ tó sì pẹ̀ bó ṣe wọnú ara wọn nù ojú kan nìyẹn ojú kejì àwọn tí ọlọ́run fi mọ̀nà bí adama yìí sáwọn nǹkan tó ṣe é fojú rí tó ti dá báyìí ni àbá ti ń tí ètí ìdà al-asma aw musammayatu al-asma aw musammayat ṣé musammayatu ni àbí àwọn asma on la haqiqata li li li li li lujan musammayatiha ṣé ń tọ́jú wípé ọlọ́run ga àti tó ti dá àti tí ò tí ì dá ni iyún ìsẹ̀pẹ́ ó nídìí ìdáhùn ṣùgbọ́n ìpa ti wọnú wọn pé six thirty five náà ni mangiribi wọlé báyìí six thirty five oníkíní wọlé o mangiribi wọlé ó ti wọlé báyìí fajiru seventeen after five ní ìsìn inṣáàlá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń gbàwẹ̀ monday àti ó ti sún gidi ní o mọ́jẹsàárì di ẹlòmíì tẹ̀ tó ń bẹ̀rẹ̀ five thirty gan seventeen after five ní pẹ̀lú àánú ọlọ́run ìṣá ìsìn wọlé ní ìsìn ní seven thirty six thirty six thirty seven magrebi lani wọlé ní magrebi wọlé ní ìsìn ní ah mo ṣe mistake gan magrebi ní ìsìn ní twenty six gan ni kọ́dà kọ́ sí ó ti wọlé tipẹ́ gan ni ó ti ń lọ bí ìṣẹ́jú mẹ́wàá ní ìsìn tó gan twenty six twenty five ni ti ń wọlé báyìí after six kejì thirty five pẹ̀lú àánú ọlọ́run ẹ ẹ asiri wọlé ní ìsìn bíi three fifty two bíi ètò oh four ẹ àyílà ní ìsìn twelve thirty thirty one subhanaka wa bihamdik ashhadu an la wa atubu